kábíyèsí ọ̀nìrìṣà àrólé oòdùà jẹgbẹ̀nẹ̀bí àti àkún aláṣọ àlà funfun gbò ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ janlẹ̀ ọba babátúndé ẹni ìtàn adéyàyè ògúnwùsì ọ̀jájá the second ọ̀ọ̀ni ilé ifẹ̀ mo fi kí bàbá mi olúbàdàn lẹ̀ ìbàdàn ọba owólabí ọlákùlẹ́yìn olúbàdàn lẹ̀ ìbàdàn mo wá fi kí gbogbo ládéládé lóyèlóyè pátápátá ńlẹ̀ káàárọ̀ òjíire mo wá kí bàbá mi àdìsá ọmọ adéyẹmọ àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé lé téńté ojú tó lé ojú tó ko olówó orí ọkọ tó yọ sí ọkọ adérọpò bàbá michael baba yọmídé baba ronaldo baba àṣàbí olóyè sunday àdìsá ọmọ adéyẹmọ hmm, mo kí yín o lágbára lọ́wọ́ ọlọ́run òmìnira yín yóò ṣojú ẹ̀mí wa tó rà wá mọ̀ pé òmìnira yẹn ò tí ì fi bẹ́ẹ̀ dandan àmọ́ lágbára lọ́wọ́ ọlọ́run dandan tàyídán ni òmìnira yẹn á dé fúlì yes á dé fúlì ó ń sọmọ olókùú bẹ́ẹ̀ ni o àní símọ̀ya rẹ̀ láéláé mo kí bàbá mi Professor Banji Akíntóyè alànà oòdùà fún gbogbo ọmọ Yorùbá pátápátá mo wá kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá látòrí gọ́vùnà Abíọ́dún Olúwaṣèyí ọmọ Mákindé lórí Dàpọ̀ Abíọ́dún lórí gọ́vùnà Babájídé Sanwó-Olú lórí gọ́vnà Abíọ́dún Oyèbánjí tìlú Èkìtì lórí Ayédatiwa ìlú Oǹdó lórí Adeleke ní ìpínlẹ̀ Ọ̀ṣun Abdulrahman Abdulrasaq ní ìpínlẹ̀ Kwara gómìnà wo ló tún kù nílẹ̀ Yorùbá ẹ wò gómìnà tí ọba àtúnkù nílẹ̀ Yorùbá tí ìrántí dákọ mo kí yín o mo wá kí gbogbo ọmọ Yorùbá pátápátá wípé lágbára lọ́wọ́ Ọlọ́run wọn àní rùkú yín wá bá wa nílé àlùbáríkà àwọn tí Olódùmarè tó kólé ayé lé lọ́wọ́ hmm. ah what is the topic of the day ń bò là ń lọ ọ̀rọ̀ mi yóò fẹ́ lọ bá méjì àkọ́kọ́ ìkan yóò lọ sọ́dọ̀ bàbá mi Àdìsá ọmọ Adéyẹmọ òmìnira olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ ẹ̀yin lọ́balọ́ba ọ̀nà wo lẹ̀ ń gbà láti rí wípé olóyè Sunday Adisa ó máa dé yẹn mọ́ wọ́n padà wọ orílẹ̀-èdè Nàìjíríà a mọ̀ pé wọ́n ti wọ orílẹ̀-èdè Nàìjíríà láti wá ṣòkú ìyá wọn ń gbà yẹn àmọ́ olóyè Sunday Ìgbòho Ọ̀ṣà ìran Yorùbá nílò rẹ̀ lásìkò tá a wà yìí yes ìran Yorùbá wọ́n nílò olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ lásìkò tá a wà yìí màá sì máa sọ̀rọ̀ lọ́balọ́ba náà ọmọ sí o tá a bá sọ wípé ẹ̀yin ọba ẹ mọ rú ìgbésí ayé ẹ mọ rú ìwà tẹ́ ẹ wù ẹ̀yin náà wo ìyàwó tí olúwo ọba abdulrasheed ọba abdulrasheed telu emperor ẹ wò ìyàwó wọn tí wọ́n fi ilẹ̀ ń jò ní ọmọ amẹ́ríkà tí wọ́n lọ rèé mú wá tí wọ́n gbádé sí lórí ẹ gbọ́ nǹkan tó padà sọ ẹ gbọ́ àbùkù òkò ọ̀rọ̀ tó sọ lórí orí àpèrè ìran yorùbá ẹ gbọ́ òkò ọ̀rọ̀ sangbalakugbá òkò ọmọ yẹrí ẹ òkò arábìnrin yìí sọ̀rọ̀ ilẹ̀kùn ó ní kì í ṣe ó lòun wá sí ilẹ̀ Yorùbá láti wá kọ́ ẹ̀kọ́ tó pọ̀ ó lọ́lọ́ ń dẹ̀ka dàrá kóun rí ẹ̀kọ́ kọ́ ó làmọ́ lára ẹ̀kọ́ tóun rí kọ́ òun rí wípé respect ó wà fún àpèrè oòdùà fún ẹni tí ó bá ti jẹ́ ọba nílẹ̀ Yorùbá àmọ́ dáhùn ó ní wípé ọkọ òun ti ń ṣe olúwo ó ló mọ̀ kó àbùkù àbùkù tó gáyàtà ó ní olúwo olókóbá àpèrè ilẹ̀ wo ẹ bí mi pé lọ́nà wo obìnrin yìí béèrè ó ní lọ́jọ́ wo la rí ẹ́míà ìlú ìlú kankan lẹ̀ haúsá kí wọ́n kó sínú òfì kí wọ́n dé abetí ajá sí kí wọ́n sọ pé àwọn di ọba kan lọ́ba làwọn. La ó ní òsì ó ní olúwo ọba télú lẹ́ẹ̀kan ṣàdédé rí òní yóò pera rẹ̀ lẹ́ńpọ̀ ọ̀la yóò pera rẹ̀ ní emir ọ̀túnla yóò pera rẹ̀ ní igwe ó lòun wá rí i pé abílẹ̀ yorùbá ti á gba rándanràndan ní sílẹ̀ yorùbá ti á gba kóbokòbo ní sílẹ̀ yorùbá ti á gba yànmọ̀yànmọ̀ débi jàgbàjàgbà irú èyí tí olúwo ṣe nígbà náà ó nítorí náà ń kọ́ ó lóun rí olúwo gẹ́gẹ́ bí ọba tí ń tàbùkù bá orí àpèrè oòdùà bó ṣe sọ pé òun ṣe rí i ẹ dákun sọ wá parọ́ ni ṣé kò mọ ti ń sọ ọmọ ní tòótọ́ tòótọ́ tẹ́ ẹ bá yẹ olúwo wò ẹ rí i pé àwọn ìwà míì wà tó lúwo ń wù tó lòdì sí ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá àmọ́ ṣe ni láàánú wípé àwọn lọ́balọ́ba ńlẹ̀ Yorùbá ò lè pe Olúwo sí àkíyèsí débi wípé ará àtàfi wá ti ń ṣe yùkẹ̀tẹ̀ wa àti wá dohun ìtayín níwájú ará àta nígbà tó ti rí gbogbo àṣìṣe ìyàwó Olúwo wa nígbà tó ti rí àṣìṣe Olúwo ó wá ń lò ó àgẹ́sì gbogbo ìran Yorùbá bàbá sèmi á ka irú ẹnu ẹrú àbàjẹ́ a sọ fún yín gbà náà lọ́hùn. a ní ẹ máa ṣe DNA fún ọmọ tó bá jí ọmọ Odùduwà ẹ jẹ́ àmọ́ ọmọ Odùduwà tòótọ́. pé ẹ má lo àwọn tó bá jẹ́ wípé they have blood mixed àwọn tó jẹ́ wípé ẹ̀jẹ̀ wọn fabaláàbì kan jọ ti Fúlàní tẹ́jẹ̀ wọn fabaláàbì kan jẹ́ ti Yorùbá torí pé ojúlówó ọmọ Yorùbá acting straight kò ní máa fi àpèrè tọ́jẹ́ ti ìran oòdùà kò ní máa fi wọ́lẹ̀ olúwo ẹ̀yin ọmọ ìlú wo ẹ̀ fura olúwo ti ń prepare ó ti ń ṣe létò ọ̀nà tí àwọn fúlàní ó fi padà máa jẹ ọba ní ìlú wo. ẹni ń sáwò ìyàwó tí ń bẹ lọ́ọ̀dẹ kábíyèsí gẹ́gẹ́ bí olórí lọ́wọ́lọ́wọ́ ọmọ fúlàní ni <laughs> ayé yín ta ìyàwó tí ń bẹ lọ́ọ̀dẹ lọ́ọ̀dẹ kábíyèsí olúwo ọjọ́mọ fúlàní ọ̀nà wàá dà. tí fúlàní òfin ní padà jọba ìlú Ìwó bẹ́ẹ̀ bá sì gbàgbé bẹ́ẹ̀ bá rántí ẹ lọ rèé ka ìtàn fúlàní látọrí Usman Dan Fodio tí fúlàní bá bí ọmọ síbì kan fúlàní ò nígbàgbọ́ lórí pé bàbá kan ló lọ́mọ wọ́n nígbàgbọ́ lórí pé àwọn làwọn lọ́mọ ni lẹ́yìn tó túmọ̀ sí wípé àwọn fúlàní sì ń bọ̀ láti wá béèrè àpèrè olúwo if care is not taken shame on all of you ó jẹ́ ìdójútì ńláńlá fún wa nílẹ̀ káàárọ̀ òjìire pẹ̀rù ẹ̀ ṣẹlẹ̀ àmọ́ kí la fẹ́ ṣe ọmọ wa ló so yangamọ́dé ló fẹ́ sọ wádà láwádà adìẹ olúwo ó ló so yangamọ́dé tó fààyè gba yánmọ́yánmọ́ débi pé fúlàní wa ń sọ̀kò ọ̀rọ̀ sí a àtọ̀ ń rìn wá ó ń rí wa gẹ́gẹ́ bí ẹni pé àṣà wa dà ń tòótọ́ ìṣe wa ṣe é tẹ̀lé ń tòótọ́ àmọ́ wọn kan ọ̀yẹ lórí àpèrè ìyàwó ọba ló sọ bẹ́ẹ̀ ìyún kan ọlọ́run púpọ̀ ẹ̀yin lọ́balọ́ba ńlẹ̀ Yorùbá àwọn àgbà bọ̀ wọ́n ní àìlé ọmọ ẹni fẹ́kùn pàjẹ́ o ìgbésẹ̀ wo lẹ ti gbé lórí ọ̀rọ̀ olóyè Sunday Adisa ọmọ adé ẹ mọ́ kábíyèsí tí ọ nírìṣà àrólé odò àjẹgbẹnẹbí àti àkùn aláṣọ àlà funfun gbò ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ ìjànlẹ̀ kábíyèsí ìran Yorùbá jẹ́ over fifty five million léyìí tó túmọ̀ sí wípé ọmọ tí kábíyèsí ọ̀nìrìṣà bí ó jẹ́ fifty five million plus. ǹjọ́ wá wo kábíyèsí kíkanú àwọn ọmọ wọn sọnù bí ṣínú kábíyèsí ó dùn kí á pàdánù ìkanú àwọn ọmọ wọn not just ọmọ akíkanjú ọmọ ọmọ tí gbogbo ìran Yorùbá fọwọ́ sọ̀yà ẹ̀ ọmọ tí gbogbo ìran Yorùbá tí wọ́n dìde fún wípé à béèyàn bá bí ẹyọ kan eléyìí ó sàn ju ẹgbàágbèje ọmọ lọ lóòótọ́ ìjọba ń wò ó pé olóyè Sunday Ìgbòho dẹ́ṣẹ̀ ní ìjọba Buhari àmọ́ ẹ jẹ́ gbogbo wa bira wa léèrè kí lẹ̀ṣẹ̀ Sunday Àdìsá ọmọ adé ẹ mọ́ tẹ́ fi ní kó mórí wá kó fẹsẹ̀ lẹ̀ ẹsẹ̀ olóyè Sunday Àdìsá ọmọ adé ẹ mọ́ kò yé wa torí náà bá bí gbogbo àwa ọmọ Yorùbá kò sí ọmọ bíbí Yorùbá tòótọ́ tí ó sọ pé lẹ́ṣẹ̀ lólóyè Sunday Igboho ṣé lórí ipò jáde pé fúlàní ẹ mọ́ pààràn mi mọ́ ṣe ń lẹ̀ṣẹ̀ ṣé lórí pé òun náà dá ohun rẹ̀ pọ̀ mọ́ tàwọn tí ń pè fún ìdásílẹ̀ orílẹ̀-èdè pé o sábọ̀ ọba lè gbè wá ṣe mi bó o ṣe mi bẹ́ẹ̀ bá lè rí ojútùú tí gbogbo ìpèníjà ètò ààbò àti oríṣiríṣi tí ń ṣẹlẹ̀ ńgbà náà olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ sì jáde wípé bíjọba àgbà náà bá rójútùú sí i ẹjẹ́ lẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ ẹ̀ lọ́wọ́ ẹjẹ́ asọ̀dẹ̀ wa lọ́tọ̀ọ̀tọ̀ ṣẹ̀ṣẹ̀ nìyẹn gbogbo ibi pátápátá and everyone can testify to that kò sí ibikíbi tí olóyè Sunday Àdìsá ọmọ tó gbé ìpolongo lọ tí ìtàjẹ̀sílẹ̀ ti wáyé. The army can testify. The police on the road can testify to that. Kódà àwọn gómìnà ibùdó kọ̀ọ̀kan ìpínlẹ̀ kọ̀ọ̀kan tá a gbé ìpolongo lọ àwọn gẹ́gẹ́ lè ṣe kíni wọ́n lè testify, sí pé kò sí ibì kankan tí ìtàjẹ̀sílẹ̀ tàbí pàhé tó ti wáyé kí ló wá dé èmi nígbàgbọ́ wípé a president Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó ń jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Yorùbá ni wọ́n àwọn náà dẹ̀ reason beyond ibi tí ọ̀pọ̀ wa ń ronú dé lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho wípé ìjà tí ń jà fúngbà náà lọ́hùn ìjà ẹ̀tọ́ ni ìjà tó yẹ kí gbogbo àwọn alágbára gbogbo lọ́balọ́ba gbogbo òjòyè gbogbo nílẹ̀ káàárọ̀ òjìrè kán dìde kán jà ní tọ́lọ́yè Sunday Igboho ṣàwọ̀bá ṣépá ẹ mọye èèyàn tí fúlàní ajínigbé ajẹnilóko ẹ mọye èèyàn tí wọn ò bá bá oko rẹ̀ jẹ́ tí wọn ò bá gbẹ̀mí ẹ̀ àmọ́ torí pé lóye Sunday Igboho ṣá jáde ó dìde ó jẹ́ kí ó dínkù jọjọ ẹ mọye ẹ̀mí tó bọ́ ní Ogun State ẹ mọye ẹ̀mí tó bọ́ ní Ọ̀ṣun state ẹ mọyì ẹ̀mí tó bọ́ londo state ẹ mọyì ẹ̀mí tó bọ́ lẹ́kìtì state ìpínlẹ̀ ẹ̀tì àtọ́jẹ́ ìpínlẹ̀ ọ̀yọ́ ń hà hín ẹ mọyì ẹ̀mí tó bọ́ lókè ògùn ẹ mọyì ẹ̀mí tó bọ́ ní ìbàràpá ẹ mọyì ẹ̀mí tó ṣòfò akitiyan olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ ó mú àdínkù bá màhúrú màhúrú tí àwọn fúlàní ajínigbé tí ń dún mọ́ wa nílẹ̀ kárọ̀ òjìrè ṣé yẹ wá là á pè lẹ́sẹ̀ ẹ̀yin ládéládé ńlẹ̀ yorùbá gbogbo ẹ̀yin ọba aládé gbogbo àsìkò yín lẹ yìí o tẹ́ ẹ̀ bá fìmọ̀ ṣọ̀kan tẹ́ ẹ̀ pé bíríkótó kẹ́ ẹ pé bìrìkòtò kẹ́ ẹ gbé adé orí yín kẹ́ ẹ lọ rèé bá a síwájú Bọ́lá Ahmed Tinubu ṣe ìpàdé alágbára lórí bólóyè Sunday Ìgbòho òòṣà bí ó ṣe ní ìtúsílẹ̀ tó lóòrìn a wípé ẹni ibi tí pọnmọ́ rẹ balùwẹ̀ o torí pé kí ni ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká múlẹ̀kẹ̀ ká fi sídìí ọmọ ẹlòmíì olóyè Sunday Ìgbòho ti gbà wá nígbà òjò ẹ̀yin lọ́balọ́ba ẹ jẹ́ káwa náà gbà nígbà ẹ̀rùn ìgbà tí ojú ń pọ́ngún ìran Yorùbá ní ìgbà tí wọ́n fẹ́ sọlẹ̀ Yorùbá di aṣálẹ̀ olóyè Sunday Ìgbòho ó mú fatalizer ó dá sí gbogbo lẹ̀ kò jẹ́ kí àwọn Fúlàní orí sọdẹ aṣálẹ̀ sọ́wọ́ yẹ ká fi bí sú ni ẹ̀yin ládéládé ẹ̀yin lóyèlóyè ẹ̀yin sẹ́nitọ̀ ẹ̀yin gómìnà wa ẹ má gbàgbé pé Ìgbòho ti ṣe yín lóore rí yálà ìgbà tó wà gẹ́gẹ́ bí olóṣèlú ó ti ṣe yín lóore ọ̀pọ̀ yín ló ti dáàbò bò lọ́wọ́ ikú òjijì tí ò jẹ́ kó òjijì ó wọlé tọ̀ yín kí ló wá dé tẹ́yìn náà ò lè ṣí yibo lóyè Sunday Igboho ṣàbáyì ẹ wo Nnamdi Kanu bẹ́sẹ̀ Nnamdi Kanu ṣe pọ̀ tó. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba nílẹ̀ Ìgbò mà sí tó ń lọ rèé bẹ pírẹ́sídẹ̀ǹtì lórí ọ̀rọ̀ Nnamdi Kanu ṣe fẹ́ ṣe ni pé ọmọ tiwa là á ránṣẹ́ dé tòrutòru ọmọ ọlọ́mọ ẹ jẹ́ kí ègún ìran Yorùbá ẹjọ́ parẹ́ lórí olóyè Sunday Igboho ègún wípé ibi la fi ṣẹ̀san oore ẹjọ́ parẹ́ mọ̀nàkàì ẹ jẹ́ á tún ìtàn ìran Yorùbá ẹ jẹ́ á tún kọ ọ̀rọ̀ pé ibi la fi ń ṣẹ̀san oore ẹjọ́ òun ẹjọ́ di ohun ìgbàgbé kó jẹ́ rodò lọ́rẹ̀ẹ́ mọ́mí ká mú chápítà míì láti rí wípé a fi ìtàn rere lélẹ̀ fáwọn àrọ́mọdọ́mọ tí ń bọ̀ lẹ́yìn wa àbẹ́ ẹ̀ mọ̀ pé ti ń ṣẹlẹ̀ ìtàn ni tá a bá rí ọmọ akíkanjú tó tóun náà tó dìde lọ́la láti jà fún ìran Yorùbá yóò padà máa béèrè lọ́wọ́ àwọn àwọn tìsín pé ẹni tó jarú ìjà yìí níjọ́ kínní àná kí ni wọ́n fi san án. tó bá wá rí wípé ń ṣe ni ẹ ń gbàgbé irú ẹni bẹ́ẹ̀ sí dálẹ̀ tó bá lágbára láti láti jà fún ìlú kò ní í jà Ìgbòho òòṣà ọjà sápò ara ẹ̀ mélòó ni Fúlàní tí ó jólóyè Sunday Ìgbòho òòṣà lójú ọ̀nà bó ni gbòó ni fúlàní ṣe fẹ́ délé ìgbòho lọ rèé jí lọ́mọ gbé àbí lọ rèé jí láyà gbé ńgbà náà ti ẹ̀ gbélé tó jẹ́ pé òkè òkun ni wọ́n ń gbé àmúfárá rẹ̀ jìn láti jà fún ìran yorùbá sọ wá yẹ ká fibi sú gbogbo ládéládé pátápátá lóyè lóyè we need total freedom fólóyè Sunday Igboho èyí tó ṣe lájò tó gẹ́ẹ̀ ẹjọ́ máa bọ̀ lé gbogbo àwọn agíjú wa gbogbo wọn ní ìlú ètò ààbò ẹjọ́ lóye Sunday Ìgbòho ṣá ó wálé kó wá bá wa mójútó bẹ́ẹ̀ bá gbàgbé bẹ́ẹ̀ bá rántí olóyè Sunday Ìgbòho gẹ́gẹ́ ló mú àìdí Àmọ̀tẹ́kùn wá I can show you the video àwọn gẹ́gẹ́ náà kọ́kọ́ mú àìdí àmọ̀tẹ́kùn wípé ká ní àwọn ẹ̀ṣọ́ ààbò tí ó jẹ́ tiwantiwa tí wọ́n máa ṣọ́ gbogbo òpópónà wa àti àwọn ibi tó ṣe kókó tí wọ́n lè dáàbò bò wá lọ́wọ́ àwọn ajínigbé bọ́mọ ẹni bá dára káwé àlè fi wá láàárọ̀ lásán Ìgbòho ṣàgbìyànjú fúnra Yorùbá èmi ti ẹ̀ nígbàgbọ́ pé by now by now ó yẹ kí ìjọba ó ti kéde pé àfọlọ́yẹ̀ Sunday Igboho lẹ kódà kàn pé fún dialogue nígbà tó jẹ́ páwa là ń bẹ lórí àpèrè gẹ́gẹ́ bí ààrẹ tí n bá ní àwa mo túmọ̀ sí pé ọmọ Yorùbá. aṣáájú Bọ́lá Ahmed Tinubu mo fẹ́ kí gbogbo àwọn èèyàn rántí ẹ̀bẹ̀ táwa ti ń bẹ̀ láti day one ó náà ni pé ẹ bá folóyè Sunday Àdìsá ọba Adéyẹmọ́lẹ̀ n tá a ti ń pariwo tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ nù kọ̀bá wù wá kọ̀bá wù mí kẹ́ ẹ ṣe kínni ààrẹ ẹ fi ọ̀rọ̀ olóyè Sunday Igboho ṣá ẹ fi pọ́n ìran Yorùbá lé. ẹ fọ̀rọ̀ ìpọ́n ìran Yorùbá lé ẹjọ́ máa wá darapọ̀ mọ́ wa kájọ máa ṣe yàgí ní yòdò gẹ́gẹ́ bá a ti ṣe tẹ́lẹ̀. àṣẹ tẹ́ ẹ bá pa kò sẹ́ni tó lè yí padà ọ̀rọ̀ tẹ́ ẹ bá sọ kò sẹ́ni tí ó ní òrí bẹ́ẹ̀ aṣíwájú ẹ pàrónú yín ẹ pọ̀dọ̀fẹ́ a nílò ọmọ wa ńlé o gbogbo ìran Yorùbá wọ́n nílò ọmọ wọn èmi sì nígbàgbọ́ pé ẹ̀yin náà la lè ké bá. ẹ tiẹ̀ máa wò pé nínú ṣọ́ọ̀gù àtàrí wàhálà yìí náà lólóyè Sunday ṣàpàdánù ìyá ẹ̀ sí ẹ tiẹ̀ wo ti ìyá ẹ̀ lásán kẹ́ fi pádọ̀n wọn. àwa nígbàgbọ́ kí kò ṣẹ nìkankan àmọ́ tó ni ẹ wọn wọn wálé à ń bẹ̀ yín ni aláké àkárìgbò rẹ́mọ kábíyèsí ọba olú orílẹ̀ kẹta olùbàdàn ti ilẹ̀ ìbàdàn ọba àlú ògbómọ̀ṣọ́ ṣọ̀ún tògbómọ̀ṣọ́ ewì adó dèjì àkúrẹ́ ọlọ́fà ti ìlú ọ̀fà kábíyèsí ọba orílẹ̀ ègbọ́n gbogbo yín pátá ẹ ṣe kí ni ẹ lọ rèé bá rẹ ṣèpàdé lórí bí wọn ó ṣe rìlíìsì ọmọ wa lórí bí wọn ó ṣe fọmọ wa lẹ kọ máa bọ̀ wálé kájọ máa kọ máa lùbọ kájọ máa ṣe bó ti yẹ ká ṣe mo sọ yìí mo dúró náà o torí àsọjú ọ̀rọ̀ àwọn àgbàbọ̀ wọ́n ní díjà alẹ̀ ni ìkan lásọ tí wọ́n ní amóríwá ká fọrùn lẹ̀ àní sọ̀rọ̀ dáràn mọ́ àti sọ àti la Àbújá àti dé àti dúpẹ́ fọlọ́run ẹni bá ní kú aṣáájú mi kú ẹni bá robi rò mí ibi bá tọmọtọmọ ẹ lè nírú mi lọ́mọ kẹ́ gbàdúrà pé kí tèmi bàjẹ́ àmọ́ àwọn àgbábọ̀ ń gbà míì wá lẹ́ni tí ò nírú ẹni ò lè mọyì ẹni. ó mà ṣe o mo mọ rírì olóyè Sunday Igboho I know what he went through July 1st là ń wò lọ́ọ̀kan yìí ṣe é mọyì ọdún tí ó pé yóò pé ọdún mẹ́ta tí a dìgbò lulẹ̀ olóyè Sunday Igboho yóò pọ̀dún mẹ́ta ìjọ ọmọ lè gbàgbé ni ìjọba ẹ pádọ́nà ẹ bá dáríjì olóyè kò ṣẹ̀yìn àmọ́ ẹ má bínú mo sọ yìí mo dúró náà o tó rásọjù ọ̀rọ̀ ní díjà lẹ̀ mo kí bàbá mi professor Banji Akíntóyè lẹ́ẹ̀kan sí mo dẹ̀ kólóyè Sunday Àdìsá ó máa dé ẹmọ lágbára lọ́wọ́ Ọlọ́run ó sọmọ olókùn bẹ́ẹ̀ ni àní símọ yẹ ẹ láìláì ó délé wá bá wa láyọ̀ àtàláfíà ọ̀pọ̀ èèyàn ní sàárò olóyè torí àwọn igun tí máa ń bí tí máa ń dí ó ti lúhò òrùlé tádìsá ọmọ adéyẹmọ dáàbò bó ti ń jò a nílò ẹnu ọ̀nà tí máa ń ẹnu ọ̀nà tí máa ń ràgàbò ilẹ̀kùn ti já a nílò kó wá bá wa a nílò ẹ̀ kó wá bá wa ṣe ẹni o. bá a bá gbọ́njú máa wó lọ́wọ́ tọ́pọ̀ èèyàn ọ̀gbọ́njú máa mọ̀ sí òdìká sì máa wo Abíọ́lá bí ẹ ṣe ń fi ara wọn jìn láti gba ìran Yorùbá kúrò lóko ẹrú bó tiẹ̀ jẹ́ wípé Abíọ́lá náà kàdánwò báran Yorùbá àmọ́ ọ̀rọ̀ ọjọ́ mi ni bóyá arú ẹ̀ náà ni Dúpẹ́ Odídìrí ńlò náà ra selfish interest. ìmọ̀ tara ẹni nìkan. yes ọ̀rọ̀ ọjọ́ mi ẹ dákun gbogbo ẹ̀yin ládéládé lẹ́ẹ̀kan ẹ wá nǹkan ṣe sọ́rọ̀ olúwo kẹsì bá wa gbìyànjú lórí ọ̀rọ̀ olóyè Sunday Àdìsán ọmọ Adéyẹmọ ó wù wá kí wọ́n bá wa ṣe léyà wọ́n ṣe máa ń bá wa ṣe lọ́dọọdún lọ́dún yìí kọ́lọ́hún ó gbà bẹ́ẹ̀ ẹ ṣé o ó gbọ́ ẹ̀yin tẹ́ wà ní diaspora pátápátá ẹ̀ wọ́n ní rùkú yín wá bá wa ń lé gbogbo ẹ̀yin tẹ́ ẹ sì wà ń lé náà tẹ́ ẹjọ́ ọmọ Yorùbá tọkàntọkàn igbe hàhín kò ní tọ́ sílé yín àyùn lọ àyùn bọ̀ báyìí lọ́wọ́ yẹn nu àtẹ̀pẹ́ báyìí lẹ́sẹ̀ ẹ̀ tẹ̀nà ẹni tẹ́ ẹ̀ dágbére ìrìn àjò yín fún kò ní mọ bí ẹ lọ ọba òkè yóò máa ṣaláàbò lórí yín kò ní jẹ́ kẹ́ ẹ tẹ́nítìkà àlùbáríkà àwọn tó lódùmarè kulẹ̀ ayélé lọ́wọ́ ọ̀rọ̀ ààrẹ Gani Adams mò ń bọ̀ wá sọ kí ni ilé ẹjọ́ sọ kí ni ilé ẹjọ́ kí ni wọ́n sọ lórí ọ̀rọ̀ ààrẹ Gani Adams mò ń bọ̀ ǹtí ìdí tí n bá dé tán ẹ̀rù ọba ló thank you god bless you i love you all ẹ̀ ah ìjáwọn ìyá mi mrs adérọ́pò àti ìyá mi tó yọ̀ sí ẹ pè fún wa ó di ọmọ báyìí yóò jìnnà fún yín jẹ thank you god bless you i love you all.